الحمد لله وكفى ثم الصلاة والسلام على نبينا مصطفى وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين إخوتي الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ ti ẹdá fún ọlọ́run ọba ọba ṣe yóò mú. alhamdulillahi. ọba alágbára bọ̀lọ̀kápá. alifọ́bìlù wálé àìzò wálé nàámù yábínà àkí yọ̀ọ̀kìhì máa ń ṣàárọ̀ bíláhù mílẹ̀kọ́líkì. tó bá wọn ọlọ́run ọba nínú ọlápẹ́ kó dáyàn ọlọ́run máa ṣàmáàmà dẹni tó bá wọn mi lórí tí ó bá sí nínú àkọọ́lẹ̀ kò ní rí níní. wàlẹ̀ ní àmú yábínà àfihàn. ẹ̀rọ mi tọ́nà bá ní kéèyàn lé láyé tí a bá rí bá èèyàn gbọ́dọ̀ fọpẹ́ fọlọ́. ìrìn tí yìí máa ń jà àrọ̀ bí láàrùn mi lẹ́kọ̀ọ́lẹ̀ kì í yọ̀rọ̀ tí máa ń jà àrọ̀ bí láàrùn mi lẹ́kọ̀ọ́lẹ̀ kì í. mi ò mọ̀ bóyá yìí náà ronú bóyá yìí náà dúpẹ́ tí. wà á ń rò sí kìtà bí kọ́ Tọ́lọ̀ ń bá ṣọ́rẹ̀ kan fún ni láyé. Láàtẹ̀kún lẹ́hìnlájí. Yẹ́ tún nínú àgbàsókè nínú kankan nínú ìṣẹ̀mí ayé. Láàtẹ̀kún lẹ́hìnlájí. Ìyàwó lè yàn rí fẹ́ nígbà táwọn akẹgbìyàn mi ò tí ì rí fẹ́. Láàtẹ̀kún lẹ́hìnlájí. Àkọ́kọ́ ni yàn rí bí ni láwùjọ ń gbà táwọn kọ́ ṣíwà tí wọ́n ti. Láàtẹ̀kún lẹ́kọ̀ọ́wádìí. Àbọ́nà àbá tún fi pò púpò fún ẹ nínú ayé ni. Láàtẹ̀kún lẹ́kọ̀ọ́wádìí. Àbọ́nà àbá tún fi kú wí ẹ̀rí fún ẹ láyé tí w wọ́n náà tó wá fi ń dẹ tó wà nípò kan táyé tó wá fi ń yẹ pẹ́ àtẹ̀kúnlẹ́kù àti wà sí fún ẹ̀mọ́ ṣe fúnra mi náà lónìí pé má jà ríra Mélòó mélòó lẹ́lòmí tó gbárí ìlú ọjọ́ kan. Àkàmùlẹ́bí ibi ni àdìmú lè àìsí wà rí zìkì. Mélòó lẹ́ni tó mọ̀wé àkántàtì ilé tí ó padà rí nǹkan kan gbé ṣe láyé ó kọ̀ bẹ́ẹ̀ o kámúwákà min umori kámúwákà min umori lásùn àhásíwá kò sí kàtán nínú tójú ti rí láyé ìfọ́tọ́lọ́ bá ní kí rírí ìpadà wá já sọ pé àdúpẹ́ fọ́lọ́wọ́ kámúwákà min umori lásùn ah, àhásíwá àkàìmọye ìrìn àjò tíyàn ti rìn tíyàn ti fẹ́ parẹ́ sọ́nà ń gbà ní lásùn àhásíwá kò àmúwàká múwàká ọmọ. Ó ti ṣe bá lé ilé onílé ọlọ́nà tó níyàwó tó eh. tó náà wọ̀yàwó àtàwọn ọmọ áfúnú ẹ̀fọn báyìí kí nìyàn fẹ́ ṣe. Ẹjẹ́ ìtaná mi bàlá ẹ̀ẹ́ká múwàká múwàká Ìyá jẹ jẹ búrẹ́dì bí ijọ́ kẹta, o ní ṣọ́ ìsàbí kó ah, kan mẹ́ lọ́wọ́. Kámùwà kẹ́mi ni ó múrí lásùnà àṣírù àà. Àkàìmọye oríṣiríṣi tójú sí. Lásùnà àṣírù àà. Kò sí kàtọ́ ṣùgbà dúpẹ́ fọ́lọ̀ Lájẹ́ ìtànà mi bàlá ṣe kàmùwà kàmùwà kàmù. Lájẹ́ ìtànà kàmù.

bẹ̀rẹ̀ rẹ̀ títí dàsìkò táwà Adúpẹ́ wa, adúpẹ́ wa, mọ́lórí wọn gbogbo tó ń ṣe yí, a mọ́lórí mímọ̀ ṣe wa kọ́ o, ìwọ náà ló ń wẹ̀ nínú ọlá pé ṣe fún wa o. A wá ń bẹ ọlọ́run bá kó wò kó adúpẹ́ kó jọ kó wò mọ́ wa lára. A ń fi ní ìyìn àtàfin dúpẹ́ ṣe tàwásù lọ́sọ́dọ̀ ọlọ́run láti tó fi gbà lékún ọrẹ mi lọ́dọ̀ ọlọ́run sí torípò pọ̀ lọ́dọ̀ ọlọ́run gbogbo ìtàwọn àárín tí ni wá ń dùn sí kéńkélé ni lọ́dọ̀ ọlọ́run ọba ti da ayé àtọ̀run àwọn bí ọlọ́ àlékún orí kọlọ̀ kó jọ kọ́ ṣe fẹ́ni mi náà káàkiri bí tẹ̀ tí ń gbọ́ wa mo kẹ́yìn náà pé ní kálukú wa kọlọ̀njò bá wa kalẹ̀. Àmín. Kó bá wa ṣe ní balẹ̀jà burú fún alálẹ́kẹyàmọ̀. Àmín. Ó ṣe ń kíkà nínú kùn fa oríire táyà tàlẹ́kẹyàmọ̀ fún wa. Àmín. Àwọn ọmọ wa, àwọn ìyàwó wa, àti gbogbo àwọn àgbéga wa nínú ẹ̀kọ́ ni nínú gbogbo nǹkan tó fi kẹ́ wa láyé kọlọ̀nbá ṣàlékún rẹ̀ o. Àmín. Kó mọ̀ wá fi kankan nínú àǹkan náà bà wá nínú jẹ́. Àmín. Ọlọ́jọ́ kan sọ́lọ́run. Àmín. Afílẹ̀ ìwọlé lónìí, ṣùgbọ́n ìjà sáré padà sínú ibi tá ń bá bọ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ wa.

àárín àtọkọyìn ọlọ́run ní kó kó sí. wal mar'atu ra'iyatun fi bayti zawjiha. àkọ́kọ́ tóbi ní fi máa ń rí ní háàtì ọkùnrin òní tánàbí kalẹ̀ fún wáyé anábí ní obìnrin náà wọ́n ní ọ̀nà àbíara jẹ ní ọlọ́run máa bèèrè lọ́wọ́ rẹ̀ bíbé ìfìta òjì ha aláwọ̀ bèèrè lọ́wọ́ rẹ̀ nípa ilé ọkọ rẹ̀ wà máa tí ọkọ dúkìá ọkọ ọkọ ọkọ nǹkan kò gbọ́dọ̀ lálàṣí aṣọ kọ ọkọ́ lè dé kó báṣọ jù sídè kan ìwọ ni wà tètè lọ mú kúrò omi tó fi sí yẹn àti kí ní bá dà sí aṣọ ilé má ṣí mọ́ ọkọ́ lè ju bàtà síbì kan ọkọ́ lè ti gbàgbé kó má tilẹ̀kùn ó lè mú kọ́kọ́rọ́ mọ́tò kókàn jú síbì kan wà máa ṣọ́ gbogbo property ẹ̀ owó tó bá níbì kan tó bá bá rí bá tọ́jú ẹ̀ má kí nǹkan ẹ bàjẹ́

bóbìnrin mi ṣe rí yẹn àpàníyàn ó kàn ń bọ́kọ wéèsì tó ní oúnjẹ tó rà sílé fún wàtà ọmọ ó ti fi ṣe ìnásíbà àṣàwùdánù tán gbogbo nǹkan ńlálàṣẹ àwọn property ọkọ òun bá lo nǹkan ìlélòkulò obìnrin rẹ kọ́ yẹn ìwọ ló gbọ́dọ̀ máa bọ́kọ ẹ̀ṣẹ̀ kan káwọn tó máa ah, ah, ni ó ah, àdámi ẹ̀ àwọn ọgbà ó kódà àwọn òṣìṣẹ́ tó wá ṣiṣẹ́ nínú ilé tọkọ ẹ fi ẹ díjú nǹkan kọ́kọ́rọ̀ jẹ́ ọ̀nà ni wà á sọ pé ẹwọ́ ẹlò sinẹ́ntì bá ṣe fẹ́ lo alákọ̀ọ́rá rẹ̀ tó bá dé ara mi fún yíò ara ò rárá ìwọ̀n gbọ́dọ̀ máa kí èsìká sinẹ́ntì ti dànù síbẹ̀ yẹn bríkìlà tó ń mọ́bẹ̀ lọ́wọ́ ó ti ẹgbùsẹ́ tó tap bag of cement yóò kó lọ kó tún lè fi páṣì bòmí ó lè fi ṣe sẹ́tì mí o àwọn ọmọ ha ọkùnrin gbogbo ilé yìí o kì í ṣètúmọ̀ rẹ̀ nípa nípa obìnrin kó ti ń fẹ́ waste ìwọ gbọ́dọ̀ ṣàmójútó fún bóbìnrin eré ṣe máa ríre o bákan náà àwọn ọmọ ọkọ àwọn ọmọ ọkọ yìí wọ́n rí pé ń gbà tí wọ́n fẹ́ sáàrùn ibi fẹ́ sọ̀rọ̀ níbi yìí ó ní àwọn ọmọ ọkọ rẹ̀ ó lè ṣe ṣe kóyẹ́ pé o ti bọ́mọ nílé ọkọ yìí nǹkan lè ti ṣẹlẹ̀ láàrin wọn kíyẹn ti lọ gbogbo ohun tó lè ṣẹlẹ̀ náà rí yálà ìyá rẹ̀ wà ń bẹ ni àbí ìyá rẹ̀ ò sí ń bẹ ni yálà ìyá rẹ̀ wà láyé ni àbí kò sí láyé ni separation ti wáyé láàárín wọn ni àbí ò sí ẹlẹ̀ ni iye òǹkó ti ẹṣẹlẹ̀ nínú gbogbo ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta kàálẹ̀ yìí ọmọ tó fílẹ̀ tó jọ ọmọ ọkọ rẹ̀ wọ́n náà gbọ́dọ̀ rí rẹ̀ ní pé ìyá ẹ̀ ló jẹ́ o má ṣe wọ́n ẹni ṣe kú ṣe tó bá lè ṣe fọ́mọ ẹ má ṣe fún ìṣẹ́ tó bá lè rán mẹ́ márùn-ún wàhíyà májúhùlá fún ìrìn orogún a máa lo ọmọ orogún bí kò dáa kò dáa ìkàlélé yìí wọ́n náà lè ṣe irú ẹ̀fọ́ ọmọ ti ẹ gbogbo ṣe lọ ọmọ ẹ létí gbogbo ṣe ṣílé pètè owó wò sórí pẹ́ nìkan kò bọ̀

polygamy ẹ má sọ síta ẹ má sọ polio tó bá ti ń gbọ́ poli kò fẹ́ gbọ́ pé ni wọ́n sọ yẹn kí ló ṣẹlẹ̀ kí ló dé ìtò burú pé kọ́kọ́ ẹ ṣe ṣìnà ìtò burú pé kọ́kọ́ ẹ máa lọ fìyàwó kẹta ṣàǹkó apá rẹ̀ ó ń ṣe òun náà alábùkù ni ìyẹn la máa bá wí fún ṣùgbọ́n ẹ̀ ti ti ṣe tọ́ à nínú kó kọmọ ọlọ́mọ tó lọ fẹ́ ò torí pé

pé bàbá ní tó bí kò tó yí tọ́kó tó bí ó kàn wá fìyà jẹ́ yìí ni ebi apá jẹ́gbẹ̀jẹ̀gbà sí lára tí bá rí tẹ́bá jókòó mítà ọmọ ìtẹ̀mí bá ti ń jẹun ó ti dọmọ ẹ̀ má ṣe rọ̀bà bẹ́ẹ̀ lára tí ṣọkọ ẹ̀ eléyìí náà jẹ́ lára àwọn aburú mi tó máa ń ṣẹlẹ̀ tó ń jẹ́ kílé dàrú ọ̀pọ̀lọpọ̀ dílé tóbìnrin tó ti pé méjì mẹ́ta mẹ́rin àbí tí wọ́n ti pé méjì báyìí wọ́n máa ń sọ̀bẹ̀ di wọ́ọ̀ ni ṣúwòrò kan kó fẹ́ wà lìjánà lè obìnrin yìí ah ẹ má sọ bẹ̀ẹ́dó dílé ogun ìwọ ọkùnrin tí wọ́n náà dáwọ́ lé yìí àfi kí wọ́n náà balance tó bá ti fi lè ní tó fi lè dí ní méjì mẹ́ta báyà àbí mẹ́rin àbí méjì péré gan ló ti ẹ̀ṣẹ̀ ní lọ́wọ́ tètè yá mọ̀ pàfi kó fagọ̀kú sùúrù o fagọ̀kún o má ṣe ṣe yí pé tí o bá ti tẹ́lọ́rùn wà á bí ń kú dànù ní kúlímútú bèèrè èzèkún àyàlùkùrá ni ìyàwó ẹ̀yẹn kọ́ ni wọ́n ń bá rí o ó ti ṣì tú o ó ti hàtì ọ̀rẹ́dì àbíkó gbogbo ọ̀nà tí wà gbà fi jẹ́ rẹ̀ balẹ̀ kó máa bẹ́ kó máa tú kó dẹ̀ máa ṣàdúrà fún tọ́nà fi máa jẹ́ kọ́kàn rẹ̀ rọ̀ kí ní yẹn náà kò o kákí wọn ní o wàláhì kákí àwọn obìnrin yẹn ní o níjọ́ tẹ́lẹ̀ mi bá tẹ̀tẹ̀ rawọ́ lè pa

díwà tó ní partial stroke bó ṣe máa dẹ́njẹ́ náà nìyẹn torí ẹ̀ àwọn máa dá wọn mọ̀ àwọn ni wọ́n bọ̀ yẹn àwọn tí wọ́n wọ́ lọ́rùn tí wọ́n wọ́ lẹ́gbẹ̀ẹ́ yẹn ẹ́ wọ àwọn tí wọ́n fi sọ́dọ̀ kan jù kan lọ nìyẹn

Ayọ̀dọ̀ yí àmà ìyọ̀kú tó. Ó máa fi ebi pẹni tó yẹ fún ló jẹ. Agbọ́ tó bá ní, máa kó dẹ̀rọ aléhì rẹ̀sù. fi kọlú sa'àtí mi sa'àtí hì. Ọlọ́ni gbogbo ẹni tó bá ní lọ́wọ́ nínú yí, owó oníwọ́nfíkọ́ ó kápébù láti gbọ́ bùkátà jíjẹ tí wọ́n yàwó. Ìyọ́nfíkọ̀ dú sáàtì mi sáàtì hì. Ó lágbára àti ṣe gbogbo àwọn nǹkan yìí. Wà máa ń kó dìrọ̀ alẹ́ ìhìrì ìsìnkú ooo. Ọlọ́run tó bá ṣe lágbára tó nukú ṣe náà tó, wà máa ń kó dìrọ̀ alẹ́ ìhìrì ìsìnkú ooo. Ẹni sáré sèkéjì ọba wá kẹnu má ṣàfara wí àwọn tí wọ́n jẹ́. Ìyọ́nfíkọ̀ mi máa àtàhùn lọ́ọ̀.

Mọ́n kò jọrọ alẹ́ ìrìn ìsìnkú. Ọlọ́run ní kí wọ́n náà ronú parẹ́ o. Fàlìyàn Ọlọ́run ní kí wọ́n náà lọ jáde o. Fàlìyàn Ọlọ́run kò wá gbálá kò ṣiṣẹ́. Fàlìyàn fi kọ́ mi máa àtàfúnlá. Ọlọ́run ní kí wọ́n náà ná nínú ohun tí wọ́n náà ní. Ṣé àwọn tó ń wò lẹ́gbẹ̀ẹ́ yẹn tó yẹ

àájò ṣògo ni o òkú ṣògo ni o àṣẹjẹ́ ṣògo ni o اصبر قليلا فبعد العسر تيسير Ẹ̀kọ́ta kí yàn ṣe sùúrù. اصبر قليلا. Bàbá lè lè lónìí tí bùkátà wọ̀ wá lọ́rùn ẹjá ṣe sùúrù. فبعد العسر تيسير. Ọ̀yàwó náà kúkú sọ́lọ bá ní kọ́nà máa rí jẹ nínú ilé ẹ lónìí ṣe sùúrù farada.

Bẹ́ẹ̀ náà ni ọrọ̀ àlejò ní tí a bá tó jẹ́ dáadáa kò ní òkú lọ máa. Àwọn akítún wà tẹ́tí gbé ìbọn. Gbogbo ọ̀sán láyé ìbọ́lọ́ ṣe sẹ́ẹ̀tì ẹ̀yìn ẹwọ́n tó kó wá gbọ́. Kò lọ́wọ́ Inna lè ṣídá ti múdà. Inna lè ṣídá ti múdà. Tí ó ní ilé kòkó ó lásìkò. Inna lè ṣídá ti múdà. Àìrówà ìrìnà ìríjẹ nírọ̀rùn ó lásìkò. Inna lè ṣídá ti múdà. Gbogbo ohun tó bá ń fún mọ́yàn lọ́rùn lónìí tó dàbí ìwà tẹ́ pé èèyàn nìkan láyé ìyà ń jẹ láyé lónìí ó nígbà o. Inna lè ṣídá ti múdà. Ó wà wà náà tó ní kálukú náà bá tẹnubọ̀rọ̀ tẹ́yìn náà bá tẹnubọ̀ tí ń tójú ti rí sẹ́yìn òjò. Mo mọ̀ yẹlẹ lè máa rí òsàn dáa. Tẹ́lẹ̀ fara da gbogbo àwọn wàhálà gbogbo fìtínà gbogbo ìpènijà yẹn tí ò wá sọ pọ́ ti súnmọ́ ti rẹ̀ níjà rẹ̀ wọ́n padà wá rí ìdùnnà oríire agba ṣàhádà oríire àtúwà padà wá rí sàádà méjèèjì yá wá nígbà wo nígbà tí a bá rí àṣí ọ̀nà Gbogbo tí àwọn ẹba gbogbo tọ́kọ̀ ẹba fún ẹjẹ́ jẹ́ ẹgbàbẹ̀ ọpẹ́, ṣe ẹgbúgbú ń jẹ nílé yẹn gbúrò olójúkọ ń kọ́mplẹ̀n gbogbogbà yẹn. Mọ̀mọ́ mm-hmm. ti tó ń jẹ Oníkàlùkú wá ti jẹntà jẹntà ti pàdé tó. Ìbárò lè máa rí ìrún dáa. Ìṣẹ́rí ó dáa púpọ̀ kíyàn ṣe sùúrù pé ní padà dáa. Lámìyẹ̀dún mú kọ́ tó bà láhùn. kò lọ títí ni o. bè kárí fún dáa. Títí ọmọ wa rọkàn látọ̀dọ̀ ọlọ́run kọ́ ọlọ́run jọba mi jẹ́ kọ́nà jẹ́.

torí pé tẹbá kúrò lọ́dọ̀ ọkùnrin yìí àwọn kan máa sọ fílò sọ pé tọ́ni wà lẹ́tẹ̀ ti pọ̀jù àwọn tó sọ́nà ọ̀nà tí máa padà tó sàn kan mi lẹ́yìn àbáwọn mi àti tí wọ́n gbọ́ tójú yín rí má padà sọ tí ò dánpa yín o ṣùgbọ́n tẹ bá ń fara dátẹ̀ forí tí ẹni àpadà pàtàn ba ìtumọ̀ òkùtà tó bá tí wọ́n gbàdérò ní pé ọjà ilé yìí kò ṣe dàrú máa àfikà fẹ́ ara dá o àfikà forí tí o ẹjọ́ gbogbo ẹ̀yin dásọ̀rọ̀ dásọ̀rọ̀ ẹ̀yin náà bẹ̀rẹ̀ ọlọ́run gbẹ̀yìn àfà ìmíṣánná tẹ́tí àjákà àwọn ìyàwó níyàwó mọ́ ọlọ́wọ́ ọkọ ẹni kò gbọdọ̀ jáde ẹ̀yin náà fi kó wá sàrátù gbogbo náà dára dán òṣìṣẹ́ ń bá ká táwọn ìyàwó tí wọ́n ẹ̀rọnú kí lè wọ́n bá bàjẹ́ o gbogbo wọ́n tó jẹ́ lórí táwọn ọmọ ẹ̀yìn ẹ tí lè wọn ò tó ọlọ́run á bí wọ́n náà láti kẹyàmà tẹ́bí wọ́n náà mọ̀ pélé rẹ̀ ò tó orí kankan ṣe sí ìwọ́dẹ̀ ń jẹ òun mọ nínú ilé ti tiẹ̀ ìwọ́n fò ń kérò wa ètò ló wà oríṣiríṣi àwọn mínísírì káàkiri nígbà pọ́nìkan náà bí fi ẹ̀sìn kankan àti àwọn bí mẹ́nà fi ẹ̀sìn náà wà ti women affairs náà là ń gbọ́ ṣé ẹ rí gbogbo àmójútó yìí gbogbo àwọn kéèsì lọ́kọláyà yìí ẹ máa consult àwọn religious leaders tí wàhálà bá ti ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó wáàsí ló tó láti yanjú rẹ̀ ọ̀rọ̀ ọkọ̀ ń para ń lọ sí kìnníkan court ó máa ń sáábà dáàrí wọn rú ni olúdó ọ̀rẹ́ bẹ̀lẹ́ lè ó lè kóró hmm. bákan náà ẹ wo kí ni ìṣòro lé wọn ilé mi tó fa problem bẹ̀ financial issue ni o ó yẹ kí ìjọba náà kẹ gbójú tó ní ẹ gbogbo èèyàn kọ́ ló kàwé tó fẹ́ ṣiṣẹ́ ìjọba gbogbo ẹni tó kàwé pàápàá kọ́ ló sì rí ṣe kámà tí sẹni tí ó kà tó wá ní ìṣù níná àwọn tí ó bá ti fẹ́ jẹ́ pé ìṣù níná ti fẹ́ dalé wọn rú gọ́ọ̀mẹ̀ntì lẹ́tọ́ àti assist wọn financially láti empower wọn láti wò ṣe ohun tó fẹ́ dalé irú rẹ̀ torí tí lèyàn bá dàrú àwọn ọmọ yẹn fúnká táwọn bá ti fúnká àwọn náà náà dàgbòrò orú káàkiri torí pé ti separation bá ti wáyé tó bá ti di pé òpìyà ti wáyé tí divorce bá ti wáyé

Ibi náà ni a máa الحمد لله الذي بنعمته تتم الصالحات a ń fi àsìkò yìí bá fadilatuhu al'imam ishaq abọlọ́rẹ̀ muhammadu al'awwal hafizahullahu wa ra'ahu a ń fásikò yìí bá wọn dá ọpẹ́ lọ́dọ̀ ọlọ́run bákan náà tún fásikò yìí kéde fún gbogbo àwọn olólùfẹ́ lápapọ̀ pátápátá pé ń tọ́lọ́wọ́n bá lékẹ́ látúnṣe yìí àfi ká phd lónìí bá ti ń sọ̀rọ̀ alhamdulillahi rabbil alamin à ń dá ọpẹ́ fún ọlọ́run o ọlọ́run kó jọ kó wọlé apẹ adá ọpẹ́ fún ẹ̀mí gígùn tó pọ̀ lójú ọ̀nà dáadáa ọlọ́run jọ má ṣe àbájọ gbé fún àfa wa alibarika la ilaha illallah bó ti ń tó fata fi ń ṣe lébi kí n ṣe pé ntọ́lọ́run náà ni pé la yuhibbullahu al-jahra bis-su'i minal qawl oníbòun bá fi nira kàn wá ká má pariwo rẹ̀ káàkiri o mọ́bòun bá ṣọ́re fún wa fa amma bi ni'mati rabbika fa hadith ẹ dúpẹ́ ẹ ṣèkéde fáyé pọ́lọ́ ń kẹyìn òun náà lọ bí eléyìí tí ìmọ̀ọ́mù ní ká bá wọn dá ọpẹ́ lọ́dọ̀ ọlọ́run bákan náà ká tó bá wọn sọ fún gbogbo àwọn olólùfẹ́ lápapọ̀ ọlọ́run a o kìnní náà ti dọbẹ̀ báyìí ọlọ́run là ń bẹ̀ kó jọ ẹ̀mí gígùn àti àlàáfíà ọlọ́run jẹ́ kí wọ́n fi lò ó pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ fa amma bi ni'mati rabbika fa haddith ẹ bẹ́yàn bá wíru eléyìí síta inú tó dùn mọ́ ọlọ́run nínú púpọ̀ púpọ̀ náà ni torí pé ìfihàrùn lọ́gìnà mina ṣúkiri wọ́kìtìmánuhu mina kúfùrì kéèyàn sọ pọ́lọ́run ṣe nínú ọpẹ́ náà ni kéèyàn wá pamọ́ra kó má lè sọ ń tọ́lọ́run ṣe fóun níkẹ́ lóore àṣà ìmoore ni wọ́n ń pè bẹ́ẹ̀ bàbá lẹ́mi ọlọ́run ọlọ́run má jẹ́ ó tó bá wà ẹni ò pè báyìí o ò lè pe dr lẹ́mẹ́ bóun ẹ̀ ó lè pé dókítà abọ́lọ́rẹ́ bóun ẹ̀ ó lè pé dókítà ìsáàkì gbogbo tó bá wọn ṣáàtì máa fi dókítà sí alhamdulilayi rabbil alamin torí pé min kulli máa náà lalfàtà kọ́dínlẹ̀tàhù wàlẹ̀mọ́rù yẹ́bùkọ́ bá ẹ̀dàhù husnu sana nínú gbogbo tẹ̀yàn ń wáyé wá ṣe lọ́lọ́run ti ń ṣe nínú fún bàbá àgbàlẹ̀ mọ́mù dókítà lẹ́mẹ́ báyìí ọlọ́run wà min azmihi gbogbo ní tèèyàn bá lé láyé tó bá mú kì í ṣe mímọ̀ ṣe o gbogbo ní téèyàn bá dù tó bá gba dídù kì í ṣọgbọ́n kì í ṣòye kì í ṣagbára o torí pé láwàlá àmà fàájà yahoo mambil kẹsẹ̀l gbogbo ẹni ó lé náà tí ò bá ba kì í ṣe pé ó ṣòro jù bàbá ìmáàmù ní ká bá wọn dá ọpẹ́ fún ọlọ́run ẹ gbogbo àyíká olólùfẹ́ náà bá wà ẹjẹ́ a máa bá wọn dá ọpẹ́ fún ọlọ́run ká máa bá wa ṣàdúrà fún wọn pé kọ́lọ́run kó jọ wọn ò ṣiṣẹ́ kí wọ́n tó gba dọ́kítọ́rà yìí àsìkò tí wọ́n gbà ọlọ́run má jẹ́ kí wọ́n ṣiṣẹ́ láéláé ẹ̀wọ̀n wá gbà nílé ẹ̀kọ́ ṣá ilé ẹ̀kọ́ tó lóka ni wọ́n ti gbà the prestigious and best Islamic University in Nigeria tí a mọ̀ sí Al-Hikma University ní Ìlọrin níbẹ̀ ni bàbá ti gbà ni wọ́n ti gbà dọ́kítọ́rọ̀ yìí wọ́n kéwé wọ́n kéwú wọ́n dípò dọ́kítọ̀ olùwàkójọ kó má jẹ́ ó bàjẹ́ láéláé alibarika ilaha illallah alibarika yìí ni kú ọlọ́run wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim lábẹ́bẹ̀ la fi ń dúpẹ́ fọlọ́run pé àti dúpẹ́ ààyè ọpẹ́ ti yọ àti dúpẹ́ ló pẹ́. ọpẹ́ ti yàn. lórí àfa àwa ìmọ̀múlẹ́mẹ́ àti dúpẹ́. ayé ọpẹ́ ti yàn. lórí àfa tí wọ́n di dókítọ̀ àti dúpẹ́. ayé ọpẹ́ ti yàn. ọlọ́run kó wọ́n là á ni kó má bàjẹ́ kò mí àdára sí kó má bàjẹ́. omi adára sí. èè tó bá ẹ́ o lè pe dókítà lẹ́mẹ̀ẹ́. tàbí o tún lè pe dókítà ìsìn hákì àti dúpẹ́ ayé ọpẹ́ ti yọ ẹ̀mí gígùn fún bàbá àlàáfíà fún bàbá àránṣe lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbà kára ó dẹ̀yìn gbẹ́dẹ̀mùkẹ́ kára ó dẹ̀yìn gbẹ́dẹ̀mùkẹ́ ẹ̀mí gígùn fún bàbá àlàáfíà fún bàbá àránṣẹ́ lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbà kára ó dẹ̀yìn gbẹ̀dẹ̀mùkẹ́ ọlọ́run à ń bẹ̀ bàbá àgbà lẹ́mi ọlọ́run májò ti ṣe o ọlọ́run májò bàjẹ́ àsìkò tí wọ́n tún jẹ́ ẹ̀dẹ́ dókítọ̀ ìjẹ́kọ́fà àlàáfíà lò ó lẹ́kí wọ́n fi àrísìkí lò ó àlùbáríkà dé tóbi rẹ̀ ọlọ́run wala hawla wala quwwata illa billah assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. wa alaikum assalam wa rahmatullahi. warahmatullahi wabarakatuh.